Gracias. Kalau lebih dari yang lain, lebih bersimbol. Kita pasang. Kalau saya Saya ni orang yang kiri, orang yang kanan, saya yang kiri. Kalau bantu berada, saya yang kiri. Saya ni orang yang Ah, wanita. Sebab wanita si saya banyak. Si apa ni àǹfààní five thousand nínú tí máa ń tí máa ń jẹ́ kí ẹ̀ka máa So ọ̀dọ̀ ọ̀rọ̀ ajé ń kálukú yóò tún jẹ́ kí nínú rẹ̀ yóò tún dàgbà sókè. Ẹni tí tàlá ẹni tí ó ta nínú rẹ̀ ó lè má ta lọ́dún kan. Síbẹ̀ kọ́ ni. Bẹ́ẹ̀ ni ẹni tí ta bẹ́ẹ̀ ni ẹni tó ń ti ṣe bẹ́ẹ̀ ni ó gba àwọn àkàrà ètò àwọn àkàrà ètò àwọn ẹlòmíì wọ́n ti bá sáà pé iṣu làwọn ṣe ṣe kí ni ìyẹn làwọn máa fi jẹ sàrì táwọn ti tán àyílẹ̀ kọ́ ni àwọn àmì àwọn àwọn àwọn àmì àwọn èèyàn wà mí wọ́n láìkì ìyẹn àbí àkì àwọn èèyàn wà mí wọ́n láìkì ìyẹn wọ́n ti wọ́n ìyẹn ìyẹn àwọn ti fi so bẹ́ẹ̀ ni èlùbọ́ bẹ́ẹ̀ ni oríṣiríṣi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mọ́ra wọn ó ta jà ọjà yẹn máa fi ló mú náà wẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ju àwọn ọjọ́ yòókù lọ. àwọn sáńgùlù ọ̀tá sáńgùlù tá a ṣe ìmọ̀ ló jẹun bíi ìbẹ̀ tó ń ti bẹ́ẹ̀ náà rẹ̀ wọ́n tẹ̀ àtúntò wọn lẹ́ka lọ́dọ̀ kan wọ́n tà ibi tí wọ́n ti máa ló ń jẹ gan ní Saudi ní àwọn lálábà wọn nínú àwọn tí wọ́n máa ń ṣí tí wọ́n máa ń ní sófà láwọn ní àwọn náà lọ́jọ́ ọ̀dà lọ́jọ́ ọ̀dà ẹni ẹ̀ náà fẹ́ ra sáńgùlù náà ṣùṣì ní wọn ní wọn ṣùṣì ní ẹni ẹ̀sìn bàtà ń rẹ̀ àbálọ́ọ̀bà jẹ́ kí gbogbo ramadan tó gbọ́ oṣù ọdún fọ́jà àti ramadan ṣé oṣù ẹni ramadan ọbẹ̀ náà bàbẹ̀ bẹ́ẹ̀ gẹ́gẹ́ ọlọ́run ti parí ètò rẹ̀ àjọ ṣùgbọ́n àjọ àwọn sáwọn ọ̀sẹ̀ rẹ̀ àwọn pèpè ilé ìṣẹ́ ti àbáyé ọlọ́run sáàmù táwọn ń tà nínú oṣù ramadan nìkan àwọn òye ìgbà tí àwọn ti tàdọ́tò kan àwọn máa ń ṣe kí ni

wọn kálukú máa tọ́ ní bó ṣe dáadáa wọn máa tọ́ ní bó ṣe dáadáa mọ́ so wọn máa tẹ̀ra wọn sí dáadáa oríṣiríṣi dáadáa níbi táyé gan níbi tàbá náyé gan àǹfààní rẹ̀ kèsì díẹ̀ so káàtà kálọ̀ pọ̀tírísì dáadáa bá ṣe dáadáa ọ̀dọ̀ kíkúrẹ́ kíkúrẹ́ tó máa mú kí lọ́kùnrin náà máa mú oṣù wa báwa tó tó tẹ̀lé ti tán lẹ́nu ọ̀rọ̀ rẹ̀ pé tí bá ń tán tí bá ti ń tán abá àwọn ọlọ́mọ sọ̀kún ni wọ́n máa sọ fún yìí táwọn sì fún ọ̀dọ̀ láwọn ṣe ń bẹ̀ wọ́n máa sọ fún ni pé ṣùgbọ́n bẹ́ẹ̀ náà olówó ló ṣe fún ìṣèlú káàdì ẹ̀rí bá ṣe dáadáa láti wọn lọ bọ́lá fún wa ní dáadáa pọ̀ nílẹ̀ dáhùn ọdún mi so ẹ má gbogbo bọ́lá tá a máa ṣe ọmọ máa ṣù wa o máa ṣù kí bàdá máa ṣù yàn àpẹẹrẹ mi báàkì àpẹẹrẹ pé mùnà kékeré yàn náà máa ṣọ abẹ àpẹẹrẹ pé ọ̀dọ́rọ̀ láwọn bá so ọjọ́ bá wọ́n sọ pé láti náà bá mi lẹ́kẹ̀ẹ́. ẹ̀yìn dẹ̀ kọ́ni lọ́dọ̀ báyìí ọlọ́run kọ́ ṣàmù kọ́ ṣàmù ọgbẹ́ tì lọ. tó ẹ̀rù pẹ́lú ní ìlà ọjọ́ lápò ń gbá rẹ̀ lápò ń gbá rẹ̀ pa. tó ọlọ́run ṣàmù. gbàǹdà rẹ̀ bá ọ̀sán ní kí ní ara kìíní ní àdéhùn ìṣèlú. òun ni àdéhùn àdéhùn ìṣèlú. gbàǹdà rẹ̀ النبي صلى الله عليه وسلم قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله يرضى لكم ثلاثة ويكره لكم ثلاثة يرضى لكم أن تعبدوه إن الله يرضى لكم ثلاثة ويكره لكم ثلاثة يرضى لكم أن تعبدوه ولا تشركوا به شيئا وأن تعتصموا بفضل الله ولا تتفرقوا ويترك لكم قيل وقال وكثرة السؤال وإضاعة المال أخرجه الإمام مسلم حديث الإمام مسلم بجانب الصحيح يعني أنا الصحابة أبو ريان wọ́n ní anabi sọ̀tọ̀ sọ̀lọ̀lọ̀ sọ̀rọ̀ sọ̀hádẹ́ ní anabi sọ̀tọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ ìpè ọlọ́run ọba wọ́n fẹ́ ta ní nǹkan mẹ́ta kan yàrá wọ́n fẹ́ nǹkan mẹ́ta kan lára wọn wọ́n sì kórìíra nǹkan mẹ́ta kan wọ́n fẹ́ ká ṣùgbọ́n mẹ́ta wọ́n sì kórìíra kíkà bí nìkan mẹ́ta gẹ́gẹ́ bí tọ́lọ́run bá sọ pé àwọn àwọn yẹnu sí lára wa ká ṣe ọ̀rọ̀ yẹn ká ṣe tó ti yẹ ọ̀ràn ẹ̀ ní ká ṣe so padà sí ẹ̀rọ àgbẹ̀fẹ́ kẹjọ tó bá sì rí ayé àti ìrìn lẹ́yìn tó. ìgbà tó bá wọn bá sọ pé àwọn ń pè é àbáńtì ẹ̀ sọ pé wọn ń pè é rẹ̀. ẹ tó mọ̀ sí pé ìfẹ́ jẹ́ haram ẹ̀gbọ́n òde bẹ́ẹ̀ ni ọlọ́run ينطلق أن تعبدوه ينطلق أن تعبدوه ولا تشركوا به شيئا Ọlọ́run fẹ́ ká ṣe òun lóun nìkan Ọlọ́run fẹ́ ká ṣe òun lóun kan nìkan ká sì máa gba nǹkan nípa òun Ọlọ́run Ọlọ́run fẹ́ ká ṣe òun ká má ṣe kí ni. Àwọn àgbà kọ́sùn náà ti ká lè lè láti fi ìrìnàjò láti fi ìrìnàjò ọmọ Ọlọ́run ọmọ Ọlọ́run ọmọ tó yà lọ́wọ́ ọmọ ọlọ́run ọmọ tó yà lọ́wọ́ الكتاب والسنة كسدوري فانو كسدوري قضايا المكان وتبقى لنا نعم تاتي ما سمع كما لم سمع كلام Thank you nínú ìṣòro ní wọn ní ẹ̀rọ làwọn kọ́kọ́ lé ìdá àwọn àkọ́kọ́ dà lọ. ìkéde òun ní kúrẹ́ṣọ̀ ní kúrẹ́ṣọ̀ ní. torí bí wọ́n ṣe kúrẹ́ṣọ̀ ní sọ́kàn ọ̀hún ní nígbà tí ọ̀rọ̀ aná ó ti di gbogbo náà ìlànà oníwọ̀n ti dáhùn. kọ́dà ẹlòmíràn kọ́dà ọlọ́dún kúrẹ́ṣọ̀ márùn-ún èyí tí ó lè gbọ́dọ̀ ẹ̀yà fún fi àyè lẹ̀ fáwọn àbúrò náà. 就是。 so that àbí àpá pẹ́sà bẹ́ẹ̀ pé ó lè ó lè sọ di ọ̀nà ó lè ó lè jẹ́ pé kò ní sábà níbẹ̀ bí kúrẹ́ṣà mi tọ́jú pé bóyá ìtọ́ ẹ̀kọ́ bèrè fún ọmọ bèrè tọ́ka nínú rẹ̀ kọ́ ní oṣù tó fi ẹ̀ so àbáwọn pẹ́sà bẹ́ẹ̀ pé ó lè sọ nù ó lè sọ nù ọdún wọn kí wọn jìnnà pàtíkà pàtíkà láti àmì ẹgbẹ́ sọ̀rọ̀ sọ̀rọ̀ àgbàgbàṣà àwọn sàhábà máa jẹ́ náà tọ́lá náà lè kàná lè ìgbà wọn sì lọ fún wọn torí pé gbọ́n àjẹkùn wọn bẹ̀rẹ̀ nígbà tó láwọn ṣe ní àwọn òfin wọn pẹ̀lú tó pẹ̀lú pé lílo ìjáǹgbé wọn láwọn wá ṣe ní ọlọ́run pọ̀jù nílò ṣe àbí ìjọba ọ̀ṣẹ́ látara pé gbẹ́sẹ̀ bá ti pọ̀jù wọn láwọn wá kí ni wọn wá tọ́lá fi dá kẹ́ńpà ni ọlọ́run bẹ̀rẹ̀ fi gbà ní. so níbi nìyẹn kò sí eléyìí pẹ̀lú ìjọba torí wà lóṣà ṣùgbọ́n àti wáyé tó ṣe kiri jẹ́nà àpò ẹ̀kọ́ ẹ̀ṣà táwọn èèyàn máa máa bẹ̀rẹ̀ tí ò wúlò kí àwọn ìdí nìyí àbí nǹkan tó wúlò nǹkan tí wọ́n wúlò rè nǹkan tó wúlò àwọn táwọn èèyàn ṣe kiri kí ṣe dájú òdodo ó ti ẹ̀ so ẹlòmíràn yóò kàn sọ́kàn tí wọ́n bèrè bèrè bèrè bèrè bèrè bèrè ẹ̀yìn bá ti sọ so ìjọba àwọn ọmọ ṣẹ́ẹ̀tù àwọn ọmọ ṣẹ́ẹ̀tù àwọn ọmọ ṣẹ́ẹ̀tù àwọn ọmọ ṣẹ́ẹ̀tù wọ́n sì máa ń sọ ìgbà tí ìbá lọ. Báwo bá ti ń bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ láàrin ọ̀sán àti mẹ́ta pa ọmọ ìdáhùn. Lọ́sàn bá ti ń bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ sọ pé wọ́n ní fàyílẹ̀ fàyílẹ̀ pẹ̀lú mi. Fàyílẹ̀ pẹ̀lú mi ló bẹ̀rẹ̀ mi lè so fàyílẹ̀ pẹ̀lú mi ló bẹ̀rẹ̀ mi lè oríkèéṣe nìkan ń bọ̀ Ṣùgbọ́n àjọba tún kí àwọn máa ṣe kí àwọn torí pé ìyá pa àwọn ọmọdé rẹ̀ nínú wọn bá lẹ́sìn ní àwọn orí àti bẹ́ẹ̀ bá bẹ̀rẹ̀ tó bá tún ní àbí tó bá lọ rí nǹkan ní tó jẹ dání àbí tó sì ṣe fún nǹkan yẹn tó bá jẹ tó fi mọ́lá ẹ̀yọ̀ kan tó yẹ kọ́lá ẹ̀yọ̀ bí ẹ̀yọ̀ kan so tí a bá ká tí a bá ká bá kó bẹ̀rẹ̀ lọ́sẹ̀ ẹ̀ wọ́n lè bẹ̀rẹ̀ ṣùgbọ́n tọ́mọ̀ jẹ́ pé ṣé òwúlò àbí tọ́mọ̀ jẹ́ pé ó fi tó wúlò tó wúlò fún fi bẹ́ẹ̀ tí òwúlò náà wọ́n lè bẹ̀rẹ̀ bákan náà tọ́mọ̀ jẹ́ pé ṣàǹfààní pé tọ́ba bẹ̀rẹ̀ kò ní lè ṣe kí ni kò ní lè gbọ́n tí wọ́n yé kò ní lè gbọ́n àbí kò ní rántí tí ó sì kọ́lẹ̀ bákan náà ni pé inú pápá ẹ̀sán tó ń gbé ó lè ní mímọ̀ lájọ́ ni àwọn mímọ̀ máa ń lájẹ́ nu làwọn sì ń bẹ̀rẹ̀ ìgbà tí kúrẹ́sẹ̀ ló bẹ̀rẹ̀ sọ lẹ́nu ọdún tó sàmà ọ̀nà ìgbà tí wọ́n á ṣe dájú ní máa ṣe pé ọlọ́ máa bẹ̀rẹ̀ kọ́sà àti kí mẹ́fà lóde lẹ́gbẹ̀ẹ́ kọ́lẹ̀ dé náà kọ́lẹ̀ dé náà onímọ̀ náà bá ṣe tó ń bá àwọn ìgbẹ́jẹ́ tó ti ní kí wọ́n ṣe fún un bá àti kẹ́mínà rẹ̀ ti wá lọ́dún tó ti ń ṣe àti ìdíkà àti ìdíkà àti ìdíkà àti ìdíkà ṣe ìgbà so that táyà ìdálẹ́ bí wọ́n ṣe ọkẹ́rẹ́ nínú àwọn ìmọ̀ so that àwọn àti wọn fẹ́ bẹ́ẹ̀ wọ́n fẹ́ ṣe ọ̀ràn yẹn rẹ̀ látàwọn yẹn so kẹ́ni kan máa sọ pé fẹ́ṣàn kínú ìkejì wọ́n sì ń dáhùn wọ́n sì dáhùn fọ́dà ọ̀rẹ́ lójú omi máa ń jẹ́ mi àbí látara mi ní àwọn ti fura nínú òkè àyíké ní sọ kódà tó ní ọmọ ọdún pé àbí tó ní ọmọ ọdún pé béèrè tó bá ní pé onímọ̀ máa ní pé ṣe àyè ní wọn sọ bẹ́ẹ̀ sí ní àbíkọ́ àbí ẹni ìlú bàtà èyí wọn ló ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni bàtà ìdá kan máa padà gbé ní àwọn ṣe gbọ́n tí àwọn máa ń ṣe bẹ́ẹ̀ ní wọ́n tún ní onímọ̀ àlàpàdà sọ̀kà mi ìgbà ẹgbẹ́ pẹ̀lú ìṣe tí eh, ń lérò. Hasan Basri lọ́nà ní àwọn ìgbà ìgbàdé ọmọ ẹni náà gbà ní ìgbà ìgbàdé ọmọ ìgbà sáà àkàrà sáàgbọ̀n kàmí ìgbòlùkà. Tọ́lá bẹ̀rẹ̀ sí ìbàlágà tọ́lá ti agbára àgbà tọ́lá ti bẹ̀rẹ̀ lọ́wọ́ rẹ̀. Ntọ́ sọ ntọ́ ń wọ nínú ìwà nìyẹn. Yọ padà bọ́ nínú jẹ́. Ntọ́ ń nínú ọ̀rọ̀ àmì ọ̀pá ṣe kẹ́mi ẹni tí àwọn ẹgbẹ́ ọ̀pá rẹ̀ fún ojú mi. so àwọn onímọ̀ àdé nínú àbẹ́rò bọ́ọ̀lù ìpàdé ní kọ́mọ̀ jẹ́ pé pẹ́ṣà pọ̀ jù àti kọ́mọ̀ ṣe kọ́mọ̀ ní iṣẹ́ ìfòyìnlá pẹ̀lú pẹ́ṣà pọ̀ pẹ́ṣà. táyé bá wà àti pé ìṣesí kẹ́ni bá tọ́ náà bá wà jọ ní tí wọ́n bá ní àwọn fàyè rẹ̀ lé àdébọ́dé kẹ́ni àdébọ́dé wá àbí wá àbí nìkan wọn á bẹ̀rẹ̀ ọ̀dọ̀ sọ̀rọ̀ abẹ́ mẹ́rin lọ́nà kò yí bẹ̀rẹ̀ ẹ̀yọ̀ kan méjì àbíkẹ́ àbíkẹ́ fanta mi àbíkẹ́ àbíwá sọtì sódà ó dùn kan yẹn sódà wọ̀nyá tó wọ̀nyá tó lọ́wọ́ káàkiri ọgbà àpá bẹ́ṣẹ̀ ọlọ́run kò yẹ ìgbọ́n tó lè máa gbé jáde àti ọ̀dà ń bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ni wàhíkọ́ àtàlùmọ́ àlè tí àwọn ọmọ lè ṣe owó

tó bá mọ̀ tó bá mọ̀ bó ṣe ti mọ́tò àti oṣèké nínú àtọ̀ tó tọ̀rọ̀ bá mọ̀ ẹni kó tutù bí àti oṣèké nínú àtọ̀ ṣùgbọ́n tó kí àwọn máa ń fi dúkìá ọlọ́run anábìsọ tó sọ̀rọ̀ sí ọlọ́run kó lè rẹ̀ torí ọlọ́run kó àwọn dúkìá ìṣọ́ kálukú lọ́wọ́ ní ọlọ́run ṣàkóso kálukú ọlọ́run kò sí lọ́wọ́ ọlọ́run bèrè bá ṣe ní sí bá ṣe dòsí mọ́tò nínú dúkìá máa tí wọn bá lọ káwọn òkùnkùn lọ sí àjọ tó ṣojú ọlọ́wọ́ bẹ̀rẹ̀ kẹ̀kẹ́ lásán kẹ̀kẹ́ lásán bẹ́ẹ̀ ni mo gbọ́ nǹkan gbọ́ nǹkan tó táwọn ọmọ ọmọ dábàlù kan máa ń sá lú bánà bánà ló jẹ gíláàsì kẹ̀kẹ́ máa wọn gbọ́dọ̀ fi wọn lẹ ẹjọ́ báwọn lábẹ́ ìjọba ìrìn wọn lẹ dúkìá àwọn kan wọn bàjẹ́ wọn bá bàjẹ́ ní sọ ó ní dáadáa wọn ṣẹlẹ̀ wọn bí ààrẹ fáwọn ni wọn bí ààrẹ náà dábàjẹ́ lókè bẹ́ẹ̀ ló ń wà lọ lọ lọ bá àwọn ẹni tó àwọn ẹni máa ń lóṣù dúkìá wọn máa ń pè rà bẹ́ẹ̀ náà láti pé owó tà nínú owó tó bá halal láyà tó tọ́ sí ìyá náà èyí àwọn ẹni tí wọ́n ń lóṣù ọdún tó ń ṣe ọdún ṣe lánàá ṣùgbọ́n one one naira one naira one naira tó bá lọ síbi tí ọ̀rẹ́ pọ̀ lọ náà pàdé ẹ̀yà ló fi wọ́n yìí àdé na ṣẹ̀ka haram ẹ̀yà na fi wọ́n yìí na délé yìí ọlọ́run na ọlọ́run bọ́dà bọ́ wọn bí ọba amadukẹ́rin lọ so àwọn àwọn àwọn ẹ̀rọ àwọn ọ̀rọ̀ kọ́dà bí ọba bá kéré ọba kéré ọba kéré ọyọ tó tóbi lọ́dún yẹn láti pé kí wọn máa ń lọ sí ìjọ ọ̀dọ́ kí wọn sì máa ń fẹni bí ọ̀dọ́ tó bá ti pọ̀ ọjọ́ ìrìn náà ṣì náà lọ́wọ́ pé tó bá tọ̀ ní lọ́wọ́ pé tó ṣe kí ní pé tó bá tọ̀ ní ìjọba so kí wọ́n tọ̀rọ̀ ló sì dúkìá rárá sàrìlà ń bẹ yìí wọn bẹ gbà wọn bẹ yìí ntí ọba tí ọba tó bá tẹ̀lé ọ̀gá ni wọ́n máa ṣe ntí ọba tó tọ̀dọ̀ tó bá ṣe fèsì jà kan tí ẹ̀sìn ẹni bí ọmọdé kejì tí ẹ̀sìn ẹgbẹ́ so ẹba tẹ̀sí pé fẹ́ràn tó lè gbà yẹn ṣùgbọ́n ẹ̀sìn ọmọdé kejì kí àwọn máa yọ sáré ọ̀dà tó tọ́ ní oṣù tó sáré ọ̀sẹ̀ kejì kọ́wé sí lọ kí àwọn máa yọ oṣù tó láti fi sínú bí àwọn yọmọ ibi tí àwọn ń bẹ alẹ́ náà jẹun táwọn ti jáde tá a ti sínú gbájú tí àwọn ìfẹ́ ṣe fún ta wọlé bá jẹun wọn jẹ alẹ́ bí àwọn máa ń rè táwọn máa ń jẹ yó wọn ṣe fi dáwọn lóṣù lọ́la fi gbogbo ẹlẹ́yà ń gbogbo jẹ so aná ti sọ àwọn kan ọlọ́run ṣe kí ọlọ́run tó yẹ náà ẹgbẹ́ kò ó sọ ẹni ní sọ èyí táwọn kan máa wé kí wọ́n ti láti máa lọ́wọ́ báyìí tí wọ́n ti kí wọ́n ti gbìyànjú òsì kí àbí táwọn kan ti chain kí wọ́n ti bẹ chain àbí táwọn ti ṣaṣọ ètò ààbò máa ń ní ọjà àmì ìyá alábọ́ sí ìyá aláyàwó bọ́dé tó ti báyà tó ní bàbá bàbá owó bàbá làwọn sí ilé ìrìn òsì kìíní ilé ìṣe ọ̀nkẹ́ ìṣù ní ìṣù ọ̀kẹ́ tó wà fẹ́ ní ìṣù. lórí àwọn bá fẹ́ tàkà pọ̀ ń lówó ṣùgbọ́n pọ̀ àwọn aláìní jọ ó kọ́ aláìní jọ bẹ́ẹ̀ ní fámìlì ẹ̀ka náà bẹ́ẹ̀ aláìní lè wà wọ́n wá kọ́lé fún wọn wọ́n kọ́lé fún wọn wọ́n wá ń sèlè tọ́gbọ́n adájọ́ ẹni lóhùn tó bá lè fún tó bá lè tó bá lè tọ́kùn ọ̀tọ́ pa fún wọn ó sì làmọ́ tó ń ọkọ̀ lọ. láàrin àtọ́lọ́ owó rẹ̀ wúlò ní ní káàkà lọ́sọ̀ tó ti rẹ̀ èyí ṣe pé káàkà wọn ṣe tán máa fi ṣe bá tálákà ní jẹ́ ní wọ́n ṣe ń bẹ̀ lọ́rọ̀ sọ èyí tọ́ ọmọ tó wá lọ sí dáadáa tọ́ ọmọ tó lọ sí àwọn tó lọ́wọ́ sọ̀rọ̀ àmọ́ tó wọlé àmọ́ tó lè ṣe dáadáa sí wọn náà sọ̀mà náà a ṣe wọn ọmọ bọ́ ọdún ọmọ àwọn àlọ́ náà yá mọ́ra wọn lọ́wọ́ àìlọ́ náà tún jẹ́ àmẹ́ fáànà lọ́la ọlọ́run kọ́ ṣàmù ọlọ́run ọ̀dà káwé sí gbígbà tó tó bá wá sí kéré mà àbẹ̀rẹ̀ lóṣè kọ́dà kí kàyọ́ pọ̀ lọ́wọ́ yẹn wọ́n bá sì pọ̀ kọ̀dọ̀rọ̀ kọ̀dọ̀rọ̀ torí ìjọba ti ní àwọn ọ̀dọ́ láti ṣe. Thank you.